صلوات صلوات صلوات صلوات صلوات صلوات صلوات صلوات صلوات على محمد صلوات صلوات على محمد يا إلهي ومجيري من بسر الغيب يعلم صل يا ربي وسلم ثم بارك وترحم وترفق برسول طاهر بالخير مفعل أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وآله طيبين طاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم adúpẹ́ fún ọlọ́run ọba a ṣe ẹ̀yìn fún aṣíwájú ẹ̀dá ànábì Muhammad صلى الله عليه وآله وسلم. sallam ìkẹ́ ọlọ́run ọlọ ọlọ́run àti orí ajẹ́ǹjẹ́ tán rẹ̀ kí ọlọ́ba síwájú ẹ̀dá ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ìkẹ́ tí a Muhammad yìí kí ọlọ́ba àwọn aráalé rẹ̀ méjèèjìlá àwọn khalifa rẹ̀ méjèèjìlá bẹ̀rẹ̀ látòrí alimọ́mù ali aleyhisalaam títí tó fi dé orí ìmáàmù ẹlẹ́ẹ̀kejìlá tí a mọ̀ sí alimọ́mù alimahadi ajalallahu farajahu sherif èké ọlọ́run ọlọ́ ọlọ́run àti orí ajẹ́njẹ́tàn rẹ̀ kí ọlọ́ wọn. bẹ́ẹ̀ ni ìkáyíkẹ́ náà kí ọlọ́ yàwó àgbà yàwó fatima aleyhisalaam ìkẹ́ ìkẹ́ náà kí ọlọ bá àwọn ìyàwó ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam bẹ́ẹ̀ ni ìkẹ́ ìkẹ́ náà ti àtọrọ fáwọn wọ̀nyí kí ọlọ bá àwọn sọ̀hábà ànábì wa Muhammad àwọn tó dúró ti ànábì wa nígbà tánábì wa láyé ìgbà tánábì wa fayé sílẹ̀ tán wọn ò bá akẹ́jẹ́ lẹ́yìn ànábì wọn ò da ẹ̀sìn rú lẹ́yìn ànábì wa wọn ò gbé àdáadáalẹ̀ wọnú ẹ̀sìn lẹ́yìn ànábì wa Muhammad bẹ́ẹ̀ ni wọn ò fi ara ni àwọn ará alẹ́ ànábì lẹ́yìn ànábì wa Muhammad irú àwọn sọ̀hábà dáadáa yìí èké ọlọ́run ọ̀nà ọlọ́run àti orí ajẹ́ǹjẹ́ tán rẹ̀ kí ọlọ́ba wọn bẹ́ẹ̀ ni gbogbo ẹni tó bá gbé ẹsẹ̀ lé ìlànà wọn títí di ọjọ́ ìgbéǹde à ń fi àsìkò yìí kí ẹ̀yọ́mọ̀ ẹ̀yà wa nínú ìsìlámù pé asalaamu aleykum wa rahmatulahi wa barakatu ìkẹ́ ọlọ́run àlàáfíà ọlọ́run ọlà ọlọ́run kí o máa bá ẹnìkọ̀ọ̀kan wa gbé a kú ọdún èní a ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé àlùbáríkà nígbà Muhammad àti àwọn aráalé rẹ̀ ẹlòmíì tún lè máa bí wá wípé èè wọ́n tún bẹ̀rẹ̀ ọdún wo lẹ́ẹ̀ ṣe lẹ́nìí bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ni, ọjọ́ èní tí ń ṣe twenty seven of Rajab fourteen oh oh tó ṣe déédéé first of March twenty twenty òun ló ṣe déédéé ọjọ́ tí ọlọ́run ọba àlekè ọlá tó ládìrì eh, officially tó announce anabiwa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam wípé kó máa lọ jíṣẹ́ fún àwọn èèyàn àti àwọn àlùjẹ̀nù ọjọ́ èní irú ọjọ́ èní twenty seven of Rajab òun ló ṣe déédéé ọjọ́ tí ọlọ́run bá gbé ànábì wa Muhammad rosmiya officially tọ́lọ́run bá gbé dìde lójíṣẹ́ láti máa lọ jíṣẹ́ fáwọn èèyàn láti máa lọ jíṣẹ́ fún àwọn àlùjẹ̀nù láti máa lọ jíṣẹ́ fún gbogbo tó ń jẹ́ ẹ̀dá ọlọ́run ọba ọjọ́ èní òun ni ọjọ́ tó ṣe déédéé ẹ̀yin náà rí wípé ọdún ńláńlá lọ́jọ́ èní ọjọ́ ayọ̀ ni ọjọ́ ìdùnnú ni kìí sọjọ́ ìbànújẹ́ ọjọ́ tó yẹ ká máa dùra wá nú ká máa jó ká máa yọ̀ láti fi sẹlẹbírẹ́tì wípé ọlọ́run ọba ó tún sọ wa tá a tún rí òru ọjọ́ èní kí ọlọ́ba kó jẹ́ ká ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé albarka anabiwa muhammad sallallahu alayhi wa alihi wa sallam àti àwọn ará ilé wọn aleyhim salam ajma'in ẹ̀yìn maya nínú islam ìgbé ayé wa lénìí ìsẹ̀mí wa lénìí àwa ni ò tàbáwọn tó ti lọ àtàwọn tí wọ́n ń bọ̀ albarka ẹ̀ tá jẹ́ náà ni albarka anabiwa muhammad sallallahu alayhi wa alihi wa sallam lákọ̀ọ́kọ́ ní tí kì í bá sọ láàánẹ́bí wa Muhammad ọlọ́run ọba ti dá ohun tí ń jẹ ayé kò bá ti sí ayé tí ì bá ṣe àlùbáríkà níbi wa Muhammad kò bá ti kò bá ti sí ohun tó ń jẹ́ ọ̀run kò síwájú kò sẹ́yìn kò sọ́tún kò sósì àlùbáríkà níbi wa Muhammad là ń jẹ sallallahu alayhi wa alihi wa sallam ṣẹ́wárí ẹni tó jẹ́ bí àlùbáríkà fún wa yìí ẹ tọ́lá wọn fi ṣe ìkẹ́ fún wa yìí irú ọjọ́ èní ló ṣe déédéé ọjọ́ tí ọlọ́run bá sọ wípé eh, wa ma arsalnaka illa rahmatan lil alamin àwọn ọlọ́run ọba àgbẹ̀ ọ̀dìdẹ lásán o láti máa lọ ṣẹ̀fẹ̀ àgbẹ̀ ọ̀dìdẹ lásán o láti máa lọ ṣàwàdà tí kèé bá ṣe wípé rahmatan lil alamin kó lọ jẹ́ àánú kó jẹ́ ìkẹ́ kó o jẹ́ ìfọ̀kànbalẹ̀ kó o jẹ́ gbogbo ohun tí ń jẹ́ ìdẹ̀ra kó o jẹ́ fún àwọn ọmọ ènìyàn àtàwọn àlùjànnú àti koríko àtẹ̀rẹ̀kù pátá ìkẹ́ni ànábì ìkẹ́ni ọlọ́run bá fi ànábì ṣe fún wa tẹ́bá wá rí ẹnìkan tó bá mú ẹ̀sìn lé ní kókó tó sọ ẹ̀dì sí ẹ̀sìn táwọn èèyàn wá ń sá kúrò níbi ẹ̀sìn kẹ́ mọ̀ pé ó tọ̀hún yòó jíṣẹ́ ànábì wa Muhammad òótọ́ àwọn èèyàn rẹpírẹsẹ́ǹtì òjíṣẹ́ ńlá anábìwá Muhammad ẹ tó bá fẹ́ rẹpírẹsẹ́ǹtì òjíṣẹ́ ńlá anábìwá Muhammad ó gbọ́dọ̀ jẹ́ aláàánú torí pé àánú ni ọlọ́run bá fi anábìwá Muhammad ṣe fún wa sallallahu alayhi wa alihi wa sallam ọlọ́run bá ní rahmatan lil alamin ṣẹ́wárí rahma yìí ìjọ tí ọlọ́run bá wá rà níbi iṣẹ́ tọ́lọ́run rẹ̀ ń ṣe ọ̀fíṣíálì torí pé ara nǹkan tí ń dàrú tá a fẹ́ ṣàlàyé òun náà ni wípé àwọn yẹn máa ń ṣe mistake àwọn yẹn rò wípé on twenty seventh of Rajab tó ṣe déédéé irú ọjọ́ èní ni ọlọ́run bá sọ ànábì wa Muhammad di ànábì rárá o kò rí bẹ́ẹ̀ rárá subhanallah kì í ṣe pé irú ọjọ́ èní lọ́lọ́run ṣe sọ ànábì di rárá ọlọ́run kan mọ̀ ìpókè o jẹ́ kí n ti announce ẹ̀ officially lẹ́ni o tó o pé forty years o ọ̀ya fásitì matumar mo fún ọ ní jásà mo ti pàbí tiẹ̀ máa lọ jíṣẹ́ níta gbangba kò sẹ́nu ọlọ́run yà á sì mú cabinet nurse àwọn èmi ọlọ́run bá máa sọ ọlọ́run announce ẹ̀ officially anabiwa muhammad sallallahu alayhi wa alihi wa sallam káàní nàbíyàn kọ́bìlà adam aleyhi salam ànábì tí ń jẹ́ ànábì kò tí ì ṣe ohun tó ń jẹ́ ayé kì í ṣe pé irú ọjọ́ èní lọ́nà ṣẹ̀ṣẹ̀ wá gbé ànábì dìde gẹ́gẹ́ bí òjíṣẹ́ gẹ́gẹ́ bí ànábì rárá ànábì tí ń jẹ́ ànábì ànábì tí mọ ogun tó yẹ kí èèyàn mọ̀ láyé pátá kánábì ò tó dé ayé ẹ̀jẹ̀ ń gbé yín wálẹ̀ gbogbo tó yẹ kánábì ọmọ pátá lànábì ti mọ̀ gbèsè ń bí ànábì kadà báyìí dé ànábì ti mọ ogun tó yẹ kó mọ̀ nípa ẹ̀sìn ànábì ti mọ àlùkùránì láti ìpìlẹ̀ dópin gbogbo tó ní í ṣe pẹ̀lú ìmọ̀ ànábì ti mọ̀ á ohun tó kàn ṣẹlẹ̀ lẹ́nu ni pé ọlọ́run kan announce ọlọ́run kan sọ fún ọ̀fíṣíálì wípé òkè ọ̀yá bọ́ọ̀tà kí eléyìí wá túmọ̀ sí pé ànábì kò ti máa jíṣẹ́ tẹ́lẹ̀ rárá bọ̀ ọ̀fíṣíálì irú ọjọ́ èní lọ́lọ́run ṣe pa ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́sẹ̀ pa aláṣẹ láti bọ́ síta láti má bẹ̀rù láti má páyà láti má fòyà kó máa lọ jíṣẹ́ kó máa pe àwọn èèyàn sí ojú ọ̀nà islam òdodo gẹ́gẹ́ bí àwọn ànábì tó ti lọ lọ́rùn gẹ́gẹ́ bá náà sì pe àwọn èèyàn sínú islam òdodo kí ọ̀nà àbákọ́ bá ṣàlékún kẹ́ àti ìgẹ̀ fún ànábì muhammad sallallahu alayhi wa alihi wa sallam really lára àwọn ọjọ́ tí a gbọ́dọ̀ gbàgbé láti máa celebrate òun náà ní irú ọjọ́ èní sallallahu alayhi wa alihi wa sallam sallallahu alayhi wa alihi wa sallam èèyàn máa nínú Islam ṣe rí gẹ́bẹ̀ ṣe mọ̀ àwọn ọ̀tá Islam tí fara wọn ti sínú Islam àwọn àsàlàfíà àdìwàhábíyà àwọn tí wọ́n fẹ́ paná Islam ọlọ́run gbà fún wọn lánàá gẹ́gẹ́ bí àfàlùfàlù rọ ṣiṣẹ́ sọ kò gbà fún wọn jẹ ẹ̀ta bẹ́ẹ̀ ni ọlọ́run ní gbà fún wọn lénìí lágbára ògo náà bọ́lọ́run sì ní gbà fún wọn lọ́la bá a ṣe ń sẹlẹbírètì ọjọ́ èní yìí tá à ń dunú tá à ń yọ̀ tẹ́ bá wà níbi tí islam ti rìnlẹ̀ dáadáa gẹ́gẹ́ bí islamic republic of iran apá kan nínú ní ìlú iraq tẹ́ bá dé lubnan ẹ rí i pé lápá kan ní lubnan àdúnnù or ní especially Iran Islamic Republic of Iran irú ọjọ́ èní public holiday máa ń wà ní ẹ̀ní lọ léèwé ẹ̀ní lọ bí iṣẹ́ ẹ̀kẹ́ máa jẹ ẹ máa mu ẹ máa dunnú torí kíni torí ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam àwọn èèyàn máa ṣe sàrà àwọn èèyàn máa dúra wọn nínú why torí pé ọjọ́ èní ló ṣe déédéé ọjọ́ tí ọlọ́run announce officially ipá níbi wa Muhammad ó ti di òjíṣẹ́ kó máa lọ jíṣẹ́ kó máa fòyà ṣùgbọ́n àwọn àsàlàfíà ọ̀bà yìí jẹ́ yìí ọ̀bẹ̀ sì jẹ́ yìí bá a ṣe ń yìí wọ́n ti máa pè wá ní wọ́n ti máa pè wá ní ọmọ náà wọ́n á ní a kì í ṣe níbi wa sallallahu alayhi wa alihi wa sallam ẹ̀bi wọn kọ́ ìdí náà ni pé torí pé ẹni tí ń jáde bí wa Muhammad ẹni tí kò pàtàkì níwájú wọn ni ànábì ò ní fálù níwájú wọn ànábì ò wé anything níwájú wọn ìyẹn náà ló fà tí ó fi ń tako gbòòrò àwọn àjọyọ̀ báyìí àwọn sàlàfíyà yìí yàtọ̀ sí pé wọ́n ń takò wá wọn ò fẹ́ káwọn èèyàn máa pàtàkì irú ọjọ́ èní wọ́n á tún á máa sọ wípé ṣé ẹ rí láàrin ìgbà tí wọ́n bí ànábì wa Muhammad sí irú ọjọ́ èní wọ́n á ní gbogbo ìgbà yẹn pátá kèfèrí lànàbì ń ṣe inna lillahi wa inna ilayhi ìyẹn ni pé kèfèrí lànàbì láàrin gbogbo ọdún tánàbì lò láyé kó tó di irú ọjọ́ èní almost forty years wọ́n náà níbi fi ya kèfèrí àwọn míì nù wọn àwọn alágbàákò yìí wọ́n ní ráàkì sí pàtàkì ya kèfèrí tí kì bá ṣe wípé ànábì ò sí lójú ọ̀nà dọ́ọ̀lún anilhaq subhanallah ànábì ò sí lójú ọ̀nà òtítọ́ ànábì ò wà lórí òtítọ́ orí àánú lànábì wà inna lillahi wa inna ilaihi raji'un tẹ́bá wá bí wọ́n wallahi wọ́n sì lọ mú àyà alukur'ani wá láti lè fi establish ọ̀rọ̀ burúkú tí ò lè fi tìsọ́dọ̀ bàbá bàbá bàbá kú wọn tí wọ́n máa fi ti sọ́dọ̀ ànábì wa Muhammad wọ́n tún lọ mú àyè alukur'ani wa wọ́n á tún mú àdìsí wa láti fi báàkì ẹ̀ subhanallah Allahul musta'an inna lillahi wa inna ilayhi raji'un ìyẹn mo fi sọ wípé kì ṣe wípé ọjọ́ èní àníbísẹ̀ wa gba ipò kan tí ò ní tẹ́lẹ̀ rárá gbogbo tí jẹ́ kamal wá ìsá ìmọ̀bẹ̀ kúmàn gbogbo tí ń jẹ́ ìkéyìn ó pé láyé ìpátá ó ti pé sáta ó ti pé sára ànẹ́bí wa Muhammad kó tó bí ànẹ́bí sáyé ni tí bá sọ pé ìkẹ́ pípé kamal kamaliya ó ti wà lára ànẹ́bí wa Muhammad kó tó bí ànẹ́bí sáyé ni kẹwà sí pé ní irú ọjọ́ èní ọlọ́run sì wá gbé ọlọ́run gbé ipò kan fún tánẹ́bí ò sí tẹ́lẹ̀ rárá o rárá ṣùgbọ́n àwọn sàlàfíà wọn ní rárá ní gbogbo bí forty years kó tó di irú ọjọ́ èmi kánà káfíran kánà mushrikan subhanallah subhanallah anabi ti ya kèfèrí láàrin gbogbo ọjọ́ yìí anabi ò sí lójú ọ̀nà ìyẹn mo fi sọ wípé kì í ṣe pé anabi ṣẹ̀ṣẹ̀ dà anabi lénìí nírú ọjọ́ ìní rárá tí ìbá sí ti ń já anabi ìfúkó tó dé anabi wà á dáa kádìbí wa ádámù tó jáde sáyé ànábì wa ti ń jẹ́ ànábì gẹ́bì sí wa ẹjẹ́ra fún ní rìwáyà kàbí rìwáyà méjì inú tíra àwọn àyàwó àjọ mùsùlùmí alùsùnà láti fi rinlẹ̀ wípé kì í ṣe pé láàrin ìgbà tí ànábì ò tí tọ́lá ò tí sọ pé a máa lọ jíṣẹ́ ànábì wa ṣe àfẹ́kù ìjẹ́ pípé kan lára rẹ̀ rárá kò rí bẹ́ẹ̀ tábàlówó tíra ẹ̀ẹ́ musnadi alimami ahmed bin hanbal ọ̀kan náà àwọn àjọ ọ̀kan náà àwọn àfáàjọ mùsùlùmí alùsùnà sàlàfíà làfáà yìí alimutawafa mi àtẹ́yìn wàhálà ìlú arba'in àfáà yìí fayilẹ̀ ní two hundred and forty one lẹ́yìn jira anabiwa muhammad sallallahu alayhi wa alihi wa sallam. tẹ́bàlọ́wọ́ tíra àfáà yìí ẹ tó ṣe tàkìkì tíra yìí òun náà ni tó ṣe tàkìkì júùsù tá a bẹ́ kà yìí òun náà ni ọ̀gá ọ̀kan nínú àwọn sàlàfíà àlùwàbíyà tá a mọ̀ sí Shuaib Larnaout àti Ibrahim tẹ́bá lo ẹlẹ́ẹ̀kẹtàdínlógún ẹlẹ́ẹ̀kẹtàdínlọ́gbọ̀n ìyẹn twenty seven júùsù twenty seven muasasa risala tẹ́bá lọ wo page one hundred and seventy six ẹ lọ wo sixteen thousand. Six hundred twenty-three. wọ́n ní adásánà Suresh, bunu nu'man kọ́ọ̀lá adásánà hamad and khalid alhaza and abdullahi bunu shakik wọ́n ní ẹni tí a dárúkọ rẹ̀ yìí and rojulin ó gba ọ̀rọ̀ kan wá láti ọ̀dọ̀ arákùnrin kan gẹ́gẹ́ bó ṣe wà nù tíra wọn kọ́ọ̀lá arákùnrin yẹn wá sọ báyìí wípé arákùnrin kan yẹn ó sọ báyìí wípé kúntù ọlọ́run wà níwájú ànábì wa Muhammad lọ́jọ́ kan sallallahu alayhi wa alihi wa sallam baba Fatima arákùnrin náà wà níwájú ànábì wa Muhammad kúntù ọlọ́run wà sọ fún ànábì wa Muhammad òun béèrè lọ́dọ̀ ànábì wa Muhammad báyìí pé ya Rasulallah eré òjíṣẹ́ ọlọ́run ọba mata ju'ilta nabiyya ya Allah ìgbà ọlọ́tẹ̀ ẹ̀dá nẹ́bì kan arákùnrin yìí ó ń bi òjíṣẹ́ ńlá nàbí wa Muhammad mata juilta nàbí ìyá ìgbà ọlọ́tí ẹ̀ di ànábì ìgbà ọlọ́lọ́run sọ ọ́ di ànábì ẹ dákun kí lànàbì fi dáhùn kọ́ọ̀là ànábì wa Muhammad wa sọ báyìí wípé wàádámù báyìí nà rúhí wàlìjásàdì salawatu ala Muhammad wa ali Muhammad allahumma salli ala muhammad wa ali muhammad wa ajil farajahu anabi ni kuntu nabiyyan juirtu nabiyyan wa adamu bayna ruhi wal jasad mo ti jẹ́ ànábì ànábì wa ádámà kò tí fẹsẹ̀ tẹ orí ilẹ̀ subhanallah juirtu nabiyyan wa adamu bayna ruhi wal jasad wọ́n ètí ìsọ ànábì wa ádámù papọ̀ nígbà tí tí fi ń jẹ́ ànábì kọ́nà ọba tó dé ayé ànábì wa Muhammad ti ń jẹ́ ànábì kánàbì ádámù tó máa jẹ́ ádámù ànábì wa Muhammad ti ń jẹ́ ànábì kánàbì wa ádámù tó fẹsẹ̀ tẹ́rí ilẹ̀ tọ́jẹ́ bá bá wa èèyàn ànábì wa Muhammad ti ń jẹ́ ànábì èmi kọ́ mo sọ sàábì kẹ́kọ́ ló sọ. So anabi ló sọ fúnra ara rẹ̀ wọ́n bí anabi direct direct question mata àjòlì ta nàbí yá mata kúnta nàbí yá ìgbà ọlọ́tẹ̀ tí ń jà nàbí tábàlọ́ ó tìrà musannaf tìbú nàbí ṣáíbà èyí tí àwa mọ̀ sí tàkìkì rẹ̀ ń tá níbi sọ́mọ́ ẹni pé kúntù nàbí yá wàhádà mùbáyìí nàró ìwà nìjẹsàdì mò ń ti ń jà nàbí ànábì ádámù tí ì dórí ilẹ̀ tẹ́bá wá rí wèrè kan tó wá sọ pé ànẹ́bí o láàrin ìgbà táwọn bí ànẹ́bí sí irú ọjọ́ èní kánà káfíra àwọn mùsírìkà àwòdọ́ ńlá akẹ́mọ̀pọ̀ lórí igbó èèyàn ni ó sọ bẹ́ẹ̀ àdébí sọ àdébí mo ti ń jẹ́ ànẹ́bí mo ti ń jẹ́ ànẹ́bí àdébí ádámù tí dórí ilẹ̀ sallallahu alayhi wa alihi wa sallam ẹ̀ ń tàwa celebrate lẹ́ni nìyẹn kì í ṣe pé bóyá kinní kan lọ́wọ́ ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ lẹ́ni tó wá mú ipò ànábì ga ju ti tẹ́lẹ̀ lọ rárá ànábì ti wà completed complete ni gbogbo kàmọ́ni ti gbé kàmọ́ láti pátápátá ti pé lára ànábì ṣùgbọ́n lọ́wọ́ ṣẹ̀ṣẹ̀ wá announce officially wípé lẹ́ni o inna arsalnaka rahmatan lil alamin àrùn ọ̀yà máa lọ jíṣẹ́ bọ́ta máa lọ sọ fáwọn èèyàn máa pè àwọn èèyàn sọ́dọ̀ ọlọ́run ọba máa pè àwọn èèyàn sójú ọ̀nà Islam nǹkan tó ṣẹlẹ̀ lẹ́ni nìyẹn ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ ọjọ́ tá a gbọ́dọ̀ sẹlẹbírẹ́tì ni a gbọ́dọ̀ dàbí àwọn sàlàfíà wàhábíyà tí wọ́n sọ pé ọjọ́ èmi ò kò ní fálù because ká ní wọ́n bá gbà pé ọjọ́ èmi fálù ni a jọ mọ sẹlẹbírẹ́tì ẹ̀ ni ṣùgbọ́n ẹ̀ ní rí kó ń sẹlẹbírẹ́tì ẹ̀ àwa tá a tún wá ń sẹlẹbírẹ́tì ẹ̀ wọ́n tún ṣe kí ni wọ́n tún máa kàfàrà wa wọ́n máa fàṣákọ̀ wa wọ́n máa bàdá wa inna lillahi wa inna ilaihi raji'un ṣẹwádìí àdìsá àkàyẹ́bìsẹ̀ wa sọ́lẹ́sẹ̀ lẹ́ àbí òlẹ́sẹ̀ lẹ́ẹ̀ ẹ tó ṣe tàkìkì rẹ̀ ṣùáìb larnaut àti ìkejì rẹ̀ wọ́n ní tẹ́bálọ́wọ́ nàbà wà níbi footnote wọ́n ní isnaduhu sahih wọ́n ní sanadi àdìsí o ó lẹ́sẹ̀lẹ̀ rijaluhu sikot gbogbo àwọn tí ó gbà wá àwọn tí ó wà trustworthy ni rijalu sahih àwọn tí a lè lo àdìsí wọn ní ṣókí ànábì ti ń jẹ́ ànábì kí ànábì adamu tó dáyé àdìsú tó lẹ́sẹ̀lẹ̀ ni sallallahu alayhi wa alihi wa sallam ìmọ̀ wa celebrate ọjọ́ èní ìyàn sọ wípé ànẹ́bí ò tí ì máa já ànẹ́bí tẹ́lẹ̀ rárá ànẹ́bí ti já ànẹ́bí ẹ jẹ́ já sí kìnnì kan wọn tẹ́ fi mọ̀ pé àwọn sàlàfíà làákàyè sí lára wọn èè sí làákàyè fún wọn òun ni wípé ẹ wà ànẹ́bí wa Yahaya aleyhi salam tí ó tó bá tẹ̀sí ànẹ́bí wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam kí ni Allah bá sọ bí suratu Maryam eh, suratu Allah bá ní. لا أدري كلك كلك واعطيناه واعطيناه الحكم صبيا kékeré la ti sọ́dà nẹ́bì kékeré la ti fún lọ́gbọ́n kékeré la ti fún nílàákàyè ẹ̀dá kò tá a bá wà fún ànábì wa yáyá tá a fún nínú búwa tá a fún nílàákàyè tá a fún lọ́gbọ́n láti kékeré báwo ló ṣe wá jẹ́ pẹ̀lú ànábì sallallahu alayhi wa alayhi wa sallam táwọn èèyàn kan máa wá sọ pé ànábì wa muhammad kò sí lójú ọ̀nà subhanallah fún kabi forty years ẹ rí i pé kó bá láàka ẹ̀ mu the same suratu Mariam yìí náà ni ìgbà tó náà sọ̀rọ̀ àníbi àyíṣà alayhi salam ìgbà tí ó bí àníbi àyíṣà kalẹ̀ alayhi salam kí làníbi àyíṣà sọ àníbi àyíṣà ni ẹni abudu inni abudullah ẹrú ọlọ́run bá ni mí àtàní al-kitab afúnmi ní tíra wàjàálà ní nabiyyan àìsọ́mídà nàbí ìjọ bí àníbi àyíṣà ọjọ́ ìlú sọ̀rọ̀ ṣùgbọ́n àníbi tí àwọn sàlàfíà no mushiriku ni káfíru ni dọ́ọ̀lù ni before irú ọjọ́ èyí ẹ̀rí pa àwọn sàràfíà yìí làákàyè sọ ẹ kó gbé wọn lọ psychiatric hospital lábẹ́kúta tàbí lẹ́kọ̀ọ́ kọ́ lọ rìstọ́ làákàyè wọn kí ọlọ́bàá kó sàánú wa ẹ̀yọ́ miami islam ọjọ́ ayọ̀ lọ́jọ́ èní ọjọ́ ọdùnnú ni ọjọ́ ọdúpẹ́ ni làyín zakartu làásìdánilẹ́kùn wọ́n làyín kàfàrtu ìnà àdábì làṣẹ̀dìd ọlọ́run tẹ́ bá sóre fún yín tẹ bá dúpẹ́ á sọ̀pọ̀lọpọ̀ rẹ̀ fún yín ṣùgbọ́n tẹ bá sálẹ̀ ìmoore á fi àjẹ yín ọlọ́mọ jẹ wá yà kí ọlọ́ọ̀bá kó kà wá kún irú àwọn tí wọ́n máa dúpẹ́ tá a máa yọ̀ nínú ọrọ̀ ọjọ́ èní báyìí àlùbáríkà níbi wa Muhammad àti àwọn ará ilé rẹ̀ ẹ jẹ́ wá rọra lọ síbi ọ̀rọ̀ àwọn sàlàfíà díẹ̀ mò ń tẹnumọ́ látàrọ pé ń bẹ náà àwọn sàlàfíà tí ó gbà pánẹ́bí o láàrin ọjọ́ tí wọ́n bí láàrin ìgbà tí wọ́n bí sí irú ọjọ́ èní kèfèrí lànàbí àníbí ò sí lójú ọ̀nà ta ló sọ nu wọn sẹ́tọ́lẹ́ àparọ́ mọ́ wọn ni àbí lóòótọ́ ń bẹ nu wọn tó sọ bẹ́ẹ̀ ìmọ̀ ẹ̀yánú Islam ẹ bá wa ká lọ ẹ wo tíra tó wà wájú mi yìí orúkọ tíra yẹn náà ni muhasol afkar mutaqaddimin wal mutaakhirin minal ulama wal hukama wal mutakallimin ẹ tó ṣe tíra yìí ọ̀kan náà àwọn àgbà àgbàlagbà àwọn àfáàjọ mùsùlùmí ahlu sunna ni òun ni al-imam al alim alhamjad Eh, faridu dahrihi waidu asirihi sheikhul islam fakhruddin muhammad bin umar al-khatib arrasi gbogbo alamafa fakhruddin rasi ọ̀kan àwọn àgbàlagbà àfáàjọ mùsùlùmí alùsùnà ni tó fa ilẹ̀ ní ọdún tó ti pẹ́pẹ́pẹ́pẹ́ náà àgbàlagbà ni tàbá sọ̀rọ̀ pa tafsiri ẹ̀ lè yọ tafsiri àfáàfáà rọ̀ sí tọ̀nù pé báwo tafsiri ẹ̀ sì jẹ́ sẹ́rí àfáà yìí níbi tíra ìtẹ́bá lọ júṣù ọkọ̀ tí ẹ̀ ní júṣù náà èyí tí maktaba al-kulliyatul azhariyya tí ó gbé jáde tí ẹ bá lọ wo page two hundred and twenty mo fẹ́ kóòtù ọ̀rọ̀ àfa Fahru Razi ọ̀kan náà àwọn àgbà àfa àjọ mùsùlùmí alùsùnà táwọn sàlàfíà náà lè dènà rẹ̀ mo fẹ́ kóòtù ọ̀rọ̀ wọn ká tí àfa yìí sọ àfa yìí ní àfa yìí ní ya Allah àfa àfa rọ̀ sí ní wàmínà làṣùwìyà ó ná ń bẹ́nu àwọn àlàṣùwìyà àwọn àṣùwìyà náà ni àwọn àsàlàfíyà àfa àwọn àfa rọ̀ sí padà sàlàyé wọn fún wa fúnra ara wọn náà ni ẹnu wọn náà láti gbọ́ ọgbẹ́ àfa yìí ní wàmínà làṣùwìyà ó ná ń bẹ́nu àwọn tá a mọ̀ sí àṣùwìyà mọ̀nsáàmá tí wọ́n rò wípé Alhamdulillah, I'm very sorry. àfààní wàmínà làṣìwé yá ó ń bẹ́nu àwọn àṣìwé yá yìí o màsáàmà tí wọ́n rò wípé anna rasula wípé ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam kana kafiran qabla libihisa kèfèrí lànàbì kọ́lọ́ tó gbé ànábì dìde lójíṣẹ́ inna lillahi wa inna ilayhi raji'un ta ló sọ̀rọ̀ sáfà wa Kùlẹ́ni ló sọ̀rọ̀ rárá ṣé Imamu Khomeini ló sọ̀rọ̀ rárá ṣé bàbá Kamali Laidari ló sọ̀rọ̀ rárá ọ̀kan náà àwọn àgbà àfa àjọ mùsùlùmí alùsùnà olóńgbẹ nínú àwọn aláṣìwíyà tí wọ́n gbà wípé dájúdájú òjíṣẹ́ ńlá àníbíwá Muhammad táwa sẹlẹbírẹ́tì ọjọ́ tọ́lọ́ wọn dìde lójíṣẹ́ lẹ́mìí wọn ní ká nà káfíra kọ́bìlà lè bí ìsà wọ́n ti ya kèfèrí kèfèrí ni wọ́n tẹ́lẹ̀ fún forty years before ìní àwọn ta ló sọ bẹ́ẹ̀ àwọn àṣìwíyà ẹ̀dá kan yẹn máa ní Islam àwọn là ń pè ní àlẹ́ àṣìwíyà àwọn là ń pè bẹ́ẹ̀ àfàfà rọ̀ọ́sí la kójọ ọ̀rọ̀ wọn ẹ jẹ́ ká lọ sínú tíra àfà àlùfà rọ̀ọ́sí kọ́mọ̀dà pé ta bá lọ tíra ẹlòmíì ẹlòmíì ọ̀sọ̀rọ̀ kan á wà sọ ká lọ mú ibi tí àfà àlùfà rọ̀ọ́sí náà ti sọ̀rọ̀ rẹ̀ wá àfà àfà ni ó bẹ́nu àwọn àlẹ́ àṣìwíyà tí ó gbà pànàbí wa Muhammad kèfèrí ni fún forty years àwọn wa ni à ń pè ní àlàṣìwíyà ẹ wo tíra tó wà wájú orúkọ tíra náà ni tafsir alfarrosi tafsir àfàwà alfarrosi ni alimashur bí tafsir likabir wà mafatu lgayb tí àfàwà farrosi alimtawafa situmiya wàrba àfàìfàyẹlẹ ní six oh four lẹ́yìn jira anabiwa Muhammad tẹ́bàlú júùsù ẹlẹ́ẹ̀kẹjìdínlọ́gbọ̀n ìyẹn twenty eight Darul Fikir tẹ́bà lọ wo page one hundred and twenty two mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká gbọ́n tí àfààfà ọ̀rọ̀ sí sọ àfààfà ọ̀rọ̀ sí ni wàhálà ẹ lọ́ọ́ máa ó hanna bàdàlà àṣìwìyà wípé apá kan nínú àwọn tá a pè ní àṣìwìyà tí ó sọ pàdé bí ìyá kẹfẹ́rí fún forty years rọwà alìnàbí wọ́n gba ẹgbàá ọkàn wọn látọ̀dọ̀ ànàbí anna okol ipa níbi sọ wípé màkàsàbà ibrahim alayhi salam ìlà sàlàsà kẹsìbáàt wọn náà níbi wa ibrahim alayhi salam ò parọ́ rí àfihàn mẹ́ta kan àwọn wọn sọ bẹ́ẹ̀ àwọn àṣìwíyà ẹ bá mi di ọ̀rọ̀ yìí dáadáa àfọwọ́ fọ̀rọ̀ sí ni àwọn àlẹ́ àṣìwíyà wọ́n sọ pé ànábì wa ibrahim alayhi salam ò parọ́ rí àfi irọ́ kan ẹ dákà àwọn àwọn owó ni wọ́n sọ pánẹ́bí Ibrahim ò parọ́ rẹ̀ àfihàn mẹ́ta kan níbẹ̀ láti mọ àwọn àrẹ̀ṣì wíyà ẹ bá mi ká lọ ẹ tíra tó wájú tíra orúkọ tíra náà ni Sahihul Bukhari tí a fáwọn Ismail al-Mutawaffa mi'atain àti kìdí kan ọ̀kan náà àwọn àgbà àgbàlagbà àfa àwọn ni àfa Bukhari tíra ló sì dájú lẹ́yìn tíra ọlọ́run ọba lọ́dọ̀ àwọn ẹlòmíì tíra rẹ̀ gé dájú tíra ọlọ́run ọba lọ ti ṣe Al-Qur'ani tẹ́ bá lọ́wọ́ Sahihul Bukhari tẹ́bá lọ page eight hundred and twenty-six kìtàbù àdìsí làǹbíyà tẹ́bá lọ wo àdìsí three thousand three hundred and fifty-seven àdìsí wá láti ọ̀dọ̀ Abu Huraira bàbá tó máa parọ́ yẹn ó máa parọ́ gan òpùrọ́ ayé àtàlùkìyàmù òun náà ni Abu Huraira àná òkọ́ wọn ní Abu Huraira sọ báyìí wípé kọ́lá Rasulullah wọn ní ànábì sọ wípé lam yaksibu Ibrahim aleyhisalaam ilà sàlásà kẹsìbáàt ànábì ibrahim ò parọ́ rí àfihàn mẹ́ta kan àwọn ta ló sọ̀rọ̀ eh, abu rẹ́rà gba àdìsí wa nu tíra sọ ìwòlù bukhari àwọn ta ló ní tíra sọ ìwòlù bukhari àwọn ẹni àkọ́kọ́ tí wọ́n ní tíra sọ ìwòlù bukhari wọn náà ni àwọn àsàlàfíà àlùwàhábíyà ìsàn àwọn àlẹ́ àṣìwíyà tí àfààfà rọ̀ sísọ wípé wọ́n gbà wípé ànábì wa muhammad kánẹ̀ káfíra kọ́bìlà lìbíìsà kẹfẹ́rí là níbi kọ́lọ́wọ́ tó gbé ànábì dé lójíṣẹ́ àwọn wo ni àwọn làwọn tó ní sọ ìwúrì Bukhari àwọn tó ní sọ ìwúrì Bukhari náà ni àwọn sàlàfíà wàhábíyà ẹ ti rí sí tàbá wá sọ pé àwọn sàlàfíà pé ànábì wa ní kẹfẹ́rí fún forty years before ọjọ́ èní ẹ̀rí wa òun náà ní tí àfa àfọ̀rọ̀ sísọ kì í sàfà sí àlọ́sọ àfa àfọ̀rọ̀ sí ni wàmínà àṣewìyà màsáàmà anna rasul kánà ìsà òun náà bẹ́ẹ̀ ni wọ́n tó gbà pánibí wa mọ̀ọ́mọ̀ kèfèrí lànẹ́bì bífọ́ ọjọ́ ẹni ta ló sọ bẹ́ẹ̀ àwọn àsàlàfíà wà bíyà subhanallah anabi wa adama siri anabi wa eladiri anabi wa Isa alayhi salam òun jẹ́ anabi láti ìgbà wọn bí ìṣẹ́jú tó bí kalẹ̀ báyìí dé tó sọ̀rọ̀ báyìí dé ó ti fi ìjà anabi rẹ̀ ó ti fi rinlẹ̀ ọlọ́run sọ pàdé bí yáyá pé àwọn fún ní ìjà anabi ọgbà àti òye láti kékeré ṣùgbọ́n anabi tàwa mùsùlùmí táwọn sàlàfíà claim ẹ̀ mọ́ra wọn káànà káfíra kọ́bìlà gbèsà kẹfẹ́rí lòun kọ́lọ́wọ́ tó gbèdìdè lójíṣẹ́ sírò àwọn sàlàfíà lẹ́yìn afẹ́ gbọ́rọ̀ sí lẹ́nu pé ká má celebrate irọ́ ọjọ́ ẹ̀ní ẹ rí pé àwọn yẹn àgbákò ẹ̀dá ọ̀daràn ni wọ́n wọn ò nífẹ̀ẹ́ ànábì wa Muhammad ànábì ò fálù níwájú wọn ànábì ò jẹ́ kankan níwájú wọn wọ́n prefer àwọn bàbí umayya wọn Muawiya Yesud Marwan Hajjaj gbogbo pátá wọ́n prefer ẹ̀dá ànábì wa Muhammad wọ́n prefer àwọn Boko Haram àwọn ṣẹkarawu àwọn Baghdadi àǹkó wọ́n prefer àwọn mọ́ọ̀dà wọ́n gbé wọn gajù àníbíwá Muhammad lọ sallallahu alayhi wa alayhi wa sallam wọ́n gbé àwọn sọ̀hábà ẹ̀rí pọ̀ wọ́n gbé wọn ga ju àníbíwá Muhammad lọ if not irú ọjọ́ ètò ẹ̀ka jọ pa wọ́pọ̀ kájọ ọjọ́ káyọ̀ ká máa dúpẹ́ pé alhamdulillah ànábì irú ọjọ́ ìlú sí rédíò ọjọ́ tí ọlọ́run announce officially láti rán ànábì wa Muhammad níṣẹ́ ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ wọ́n láàrin ìgbà tí wọ́n bí ànẹ́bì sí ọjọ́ èmi ànẹ́bì òkè fèrèlà ànẹ́bì ẹsẹ̀ lákọ̀ọ́kọ́ ẹsẹ̀ ní àkọ́kọ́ ẹ̀tú ẹgbọ́n tí ọ̀kan nu wọn sọ muhadisul hasri buhari buhari àsìkò yìí òun náà lélẹ́yìí tábàlọ́ tíra fatawa àṣẹ́wò al-Albani al ومقارنتها بفتاوى العلماء ẹtú kọ ẹtú báyìí tó kojọ náà ní akásá abdulkini kamanan àtọyìbí maktabatu turosil islami tí ẹ bá lọ wo tí ẹ bá lọ wo page láàdìrì tí ẹ wo page four hundred and thirty two àfa al-Albani ọ̀kẹ́nu àwọn òòsa àsàlàfíà al àfáà sọ̀rọ̀ nípa àwọn tí wọ́n tako wa sunna tí wọ́n tako alukur'ani àti sunna anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam àwọn ni àfáà sọ̀rọ̀ nípa wọn ọwọ́ ní iṣẹ́ rí àwọn wọ̀nyí o ó ní ana akulu aula wala min anusemiya bi ismihi aw bi dọ̀ọ̀lùnà anilhaq ó ní mi ò bọ́dà mi ò ní wà mi ò ní hesitate láti pè wọ́n lórúkọ tó yẹ ká pè wọ́n àwọn wo ni àwọn sofia àwọn wo ni àwọn mọ̀tòròdíyà àwọn wo ni àwọn àṣàyírọ̀ àwọn wo ni àwọn ṣíà àwọn ahamadíyà àfàdàlẹ́bá ni mi ò ní pè mi ò ní mi ò ní kágara láti pè wọ́n lórúkọ tí wọ́n jẹ́ orúkọ àwọn là ń jẹ́ dọ̀ọ̀lùnà anilhaq àsí lójú ọ̀nà ẹni àánú ni wá gẹ́gẹ́ bí àfáà ṣe sọ kí ló wá dé ìwọ Al-Albani tó pè wá lórúkọ àgbákò yìí orúkọ burúkú tó pè wá ìwà ètò fi pè wá bẹ̀ àfáà Al-Albani ní fa inna Allaha azza wa jal atlaqa ala nabiyyihi alayhi salam annahu subhanallah inna lillahi wa inna mi ò kí ẹ̀ mi ò sì bọ́dà láti pè àwọn tí wọ́n bá ń ṣe tàwásùlù àwọn tí wọ́n bá ṣe isti gọ́ọ̀sà àwọn tí wọ́n bá ṣe isti àánà pẹ̀lú àwọn ẹni ọlọ́run pẹ̀lú ànábì ọlọ́run mi ò kọ̀ láti pè wọ́n ní ẹni àánú tí wọn ò sí lójú ọ̀nà torí pé ọlọ́run bá gangan ó lo kẹ́límọ̀ ẹni àánú yìí fún tani fún ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam inna lillahi wa inna ilayhi raji'un Al-Albani tọ́sẹ̀ fayilẹ̀ ó ní ọlọ́run lo kẹ́límọ̀ ẹni àánú dọ̀láàlà dọ́ọ̀lún anilahak ẹ̀ tó ti kú lójú ọ̀nà tó ti kú lójú ọ̀nà òdodo ó ní ọlọ́run bá lò fún ta ni fún anabiwa muhammad òun náà wá ní bìkítà láti lò fáwa ṣíà tàbá àwọn ìyá wa ṣáírọ ahamadiya maturudiya sufiya àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí nìyẹn túmọ̀ sí orúkọ búrútì àlàlùbá ní pè wá orúkọ tí òde àti àlàlùbá ní fi pè wá ó ní òun máa máa fi pè wá nítorí pé ọlọ́run bá ti lo irú kálímà yẹn ọlọ́run ló fánibí wa Muhammad yẹn ní tánibí wa Muhammad náà tẹ́lẹ̀ dọ́ọ́lá masa anilahak ọ̀dọ́ọ̀lù anilahak àdébí kò sí lójú ọ̀nà tẹ́lẹ̀ inna lillahi wa inna ilaihi raji'un subhanallah subhanallah ẹ wà fáwọn aníṣẹ́ rí kálímà yìí o yípa níbi òsínlójú ọ̀nà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ìgbà lọ́lọ́ bá lò fánẹ́bì ó ní ìnàmà káánà kọ́bla nùsùn lòlùwàyí alẹ́ yìí ó ní kí ọlọ́run bá kó tó sọ wáàyí fún ànábì wa Muhammad ìyẹn ni pé bífọ́ ọjọ́ èní Rasulullah káánà mọ́sá lẹ́sà alatorik ànábì ò sí lójú ọ̀nà tẹ́lẹ̀ láti kan fi forty years tó fi dúró ọjọ́ èní ànábì ò dọ́ọ́lọ́ anilhaki àníbí ò sí lójú ọ̀nà látẹnu ta ni sàlàfíà ló wà bí i Al-Albani ẹ̀dá kí ni ìyàtọ̀ ọ̀rọ̀ kí ni ìyàtọ̀ tí Al-Albani sọ àti àwọn àṣìwíyà tí àfàlùfà rọ̀ sí dárúkọ mo gbà pé kí n ka kíríkà ẹ̀fún yín lẹ́ẹ̀kan níbi tíra yẹn ìgbà tí àfà tí àfà ẹ̀jẹ̀ ká fún yín torí pé ó ẹ̀ pọ̀ àgàn ìgbà tí àfàlùfà rọ̀ sí tó kóòtì àwọn ohun tí àwọn àṣìwí àsọ nípa ipa níbi wa Muhammad káàní káfíra kọ́bílà lè bí ìsà kẹfẹ́ ńlá níbi kọ́lọ́hún tó gbèdìde kílẹ̀ rí wọn àwọn yẹn wá ní wọ́n ní wọ́n ní àfa ní àyìnà àfa ní. aha afani wa min al-ashwiya ma sa'ama anna rasul kana kafira qabla al-bisa kila riwa lìkáòlì yìí ẹ̀rí wọn ni pé wọ́n mú àyàwó ní alukuran láti pe ànábì ní kèfèrí fún forty years ẹ̀rí wọn náà ni pé wọ́n ní ọlọ́ọ̀bá sọ wípé wàwá jàdáka dọ́ọ́lán fàdà ọlọ́run rí ọ ní ẹni àánú ọwọ́ àfi ọmọ náà gẹ́gẹ́ bí ó ṣe ń tu èmi kọ́ gẹ́gẹ́ bí àwọn sàlàfíà ṣe ń tu. ááyà yìí làwọn àṣìwíyà ta pẹ̀lú àwọn sàlàfíà lọ́wọ́ àbíyà ni wọ́n fi gbà pé ànábì wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam for complete forty years he was kẹfẹ́rí kẹfẹ́rí lànàbì subhanallah subhanallah ìgbà tí al-Albani wá débi ọ̀rọ̀ tiẹ̀ al-Albani ní owó bìkítà láti lo kálímà dọ̀ọ́lùnà anilhaq òun ò bìkítà láti lórúkọ yẹn fáwọn àṣìyà ó ní torí pé ọlọ́ọ̀bá ń lò fún ànábì wa Muhammad ìnáma káàdà kọ́bílà nùsùn lè wá ayé àlẹ́ yìí kí ọlọ́ọ̀bá kó tó sọ wá yìí sí ànábì wa Muhammad ọlọ́ọ̀ ti pe ànábì ní kíni dọ́ subhanallah ẹni àánú ẹ tí ò sí lójú ọ̀nà yẹ̀kùr ibo lọ́lọ́ ti pe ànábì pa báyìí o ẹ jẹ́ ká bí àfáwà làlìbáni àfáwà kọ́ àfá wọn ẹ ká bí làlìbáni ibo ni ọlọ́ọ̀bá ti lo kẹ́límà dọ́ọ̀lá dọ̀lá àfáà ànábì wa Muhammad òun wàwájàdáka dọ́ọ́lá fàhádà àríwá ànábìlẹ̀ tí ò sí lójú ọ̀nà fàhádà àwa fi ọmọ ọ̀nà ẹ wo làákàyà àwọn sàlàfíà ànábì ọmọ ọ̀nà ànábì ò sí lójú ọ̀nà ànábì ò sí lórí òdodo for almost forty years látẹnu Al-Albani kí wọ́n ní ìyàtọ̀ ìbẹ̀lẹ̀ ní túmọ̀ ohun tẹ́lẹ̀ náà túmọ̀ fún wa ni pé ànábì ò kèfèrí ni torí pé àyà tí àwọn ẹni àná lò òun náà ni alalibani náà lò wàá jẹ̀dá kàdọ́ọ́lá fàádà wàràs àyà ìgbésẹ̀ tukọ́ rárá àyà yóò rí bẹ́ẹ̀ àyà yóò rí bẹ́ẹ̀ rárá àtọ́ àtọ́ àtọ́ àyà yóò rí bẹ́ẹ̀ ṣẹwárí ẹ̀wọ̀ àwọn tí wọ́n á pe ànẹ́bì lórúkọ kórúkọ yìí wọ́n pe ànẹ́bì ní káníbì òsì lójú ọ̀nà kẹfẹ́rí sáwọn ilẹ̀ wá expect kọ́ máa wá celebrate irú ọjọ́ èní tàbí kọ́ máa celebrate ọjọ́ àbí ànẹ́bì wọn ò ní celebrate ẹ̀ ànábì tiwa kánà nabiyyan wà á dàmà bayna ruhi wal jasad ànábì wọn èbí ànábì wọn èdè ànábì ádámà ànábì tiwa ti ń jẹ́ ànábì ànábì wa ti ń jẹ́ ànábì ànábì wọ̀ ya kẹfẹ́ rírí ànábì wọ̀ ṣe mushrik ànábì ṣe mushrik anabi ese dọọlu anilahak eh, dọọlu anilahak anabi oye kesi pa anabi osi lójú ọ̀nà tẹ́lẹ̀ rárá ọlọ́run sì àfihàn rárá ohun tá a kàn celebrate lọ́jọ́ èní ni pé irú ọjọ́ èní lọ́lọ́wọ́ announce officially wípé ànábì o ọ̀yá bọ́ọ̀ta máa lọ jíṣẹ́ ọlọ́run ọba ṣùgbọ́n ànábì ti já ànábì káyọ̀ tó jáyé ṣé bá ti má dì sí wa àdìsí ó sì lẹ́sẹ̀lẹ̀ ni ìsàlẹ̀ yìí táwọn sàlàfíà lọ́wọ́ àbíyà tẹ́fẹ́tì sọ́dọ̀ ànábì yìí ọ̀rọ̀ àbùkù ni ọ̀rọ̀ tó lè sọ ẹ̀ di kèfèrí yóò ọ̀rọ̀ kìí ṣe pọ́ lè sọ ẹ̀ di kèfèrí ó ti sọ ẹ̀ di kèfèrí already àfẹ́tọ́ bá wọn ló kù tí ọba túbá wọn jẹ̀yàn lálùkìyà tàṣán ìyá àwọn jẹlá kìyàmà ṣùgbọ́n táwọn bẹ ọlọ́ọ̀bá fún ni pé àwọn etí ọmọ kan tí wọ́n ń ṣe nílẹ̀ yorùbá kí ọlọ́ọ̀bá kó bá tó làákà ìwọ̀n sí kí ọlọ́ọ̀bá kó bá rìstọ̀ làákà ìwọ̀n kí làákà ìwọ̀n lè padà kájọ máa celebrate gbogbo kan tí a celebrate yìí ṣùgbọ́n kí n tó lọ kọ́mọ́dà kí báyà mo sọ̀rọ̀ kù yóò máa ṣe bákàbákà ní ọkàn ọmọ ẹlòmíì wọn a ní bí wọ́n ṣe tún yẹn kọ́ ni kò rí bẹ́ẹ̀ pé báwọn ṣe ń tún ni wípé wàwá jẹ̀dáka dọ́ọ́lán ọlọ́run bá rí rẹ̀ ànẹ́bì dọ́ọ́lán ẹ̀ tí ò sí lójú ọ̀nà ẹni àánú ẹ̀ ò sí lórí òdodo fàádà ọwọ́ àfi ọmọ náà ara àyà yóò rí bẹ́ẹ̀ ìdí tí òfin rí bẹ́ẹ̀ ni wípé àkọ́kọ́ náà tí Al-Albani àti àwọn àṣìwéyà yòókù sàlàfíà àwọn àbí àyókù tẹ́ bá padà sọ́dọ̀ àwọn tó ní Kùránì ni àwọn olóni kùránì wọn náà ni ànábì àtàwọn tánàbì filẹ̀ kárí padà sọ́dọ̀ wọn ni wọ́n mọ̀ pé báwọn ṣe ń tún àyà yìí kò rí bẹ̀ rárá kí ni túmọ̀ àyà yìí ẹ jẹ́ ká padà sọ́dọ̀ àwọn tánàbì filẹ̀ àwọn lànàbì filẹ̀ wọn náà làwọn ará alẹ́ wọn ará alẹ́ ànábì kí lànàbì sọ nípa àwọn ànábì ni inni tariku fikum saqalayn mo fi àwọn nǹkan méjì kan lẹ̀ látẹ̀dí lùbáàdì intamasaktum bihima ẹ ní sìnàtẹ́ bá lè diwọ́ mọ́ àwọn nǹkan méjì tí mo filẹ̀ yìí ìka àkọ́kọ́ tánàbì filẹ̀ náà tíra ọlọ́ọ̀bá tá a mọ̀ sí alukurani ànábì wa nìkan kejì rẹ̀ ni wàá tíra ọ̀tí àti àwọn ará ilé mi ànábì wa ní sẹ́rí ará ilé àti kurani o láyẹ̀f tẹ́rì kọ́ òun ní takò ara wọn ọ̀rọ̀ òun ní takò ra wọn òun ní ya para wọn ẹ̀ ní rí kurani kan ìmọ̀ràn kan náà àwọn ará ilé tí ọmọ sàlàyé kurani ata yẹ́rì dá aláyẹ̀ lahaud títí òfin ìjọ bídà kìáma ẹ̀ mọ̀ ya nínú Islam ẹ jẹ́ ká padà sọ́dọ̀ àwọn ará ilé ànábì tánàbí ló ń filẹ̀ tó ní wọn ní yapa alukurani ọ̀rọ̀ wọn sì takò alukurani ẹ jẹ́ ká lọ bá wọn báwo ni wọ́n ṣe tó àyà yìí àyà wọ́n wájà dáka dọ́ọ́lá fàádà tí àwọn sàlàfíà lò láti fi kàfàrà nàbì láti sọ pé nàbì ò sí lójú ọ̀nà subhanallah ẹ jẹ́ ká lọ bá àwọn ará alẹ́ ànábì tó yẹ ká lọ bá tàbí ní ká lọ bá ìtàmọ̀sáàtò bí ìmá láǹtẹ̀dí ló bá àdì àdébí tá a bá lè diwọ́ mọ́ wọn tẹ́ ẹ̀ dì mọ́ wọn dáadáa ẹ̀ ní sọnù ẹ jẹ́ ká padà sọnù kábàámọ̀ sọnù kábàámọ̀ pa níbi ní kèfèrí kábàámọ̀ sọ pa níbi tí kò lójú ọ̀nà kábà mọ́ pé ànábì ni múṣíríkù ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ àwọn ará ilé ànábì ẹ ò tíra tó wà wájú mi orúkọ tíra yìí náà ni tafsiri Al-Qummi ọ̀kan náà àfáyẹ̀sìn tọ́jà àfáà ṣíà lónìí tíra ni Abul Hasan Aliyu bunu Ibrahim Al-Qummi mina alamin kọ́rin ní sálísẹ̀ tẹ́bá lójú sùn ẹlẹ́ẹ̀kẹta muasasa alimami mahadi tẹ́bá lọ wo page one thousand one hundred and sixty four eh, tẹ́bá lọ wo wọ́n sọ̀rọ̀ bí suratu dua ayé ẹlẹ́ẹ̀kẹfà sí ẹlẹ́ẹ̀kọkànlá ṣùgbọ́n ìta fẹ́ ló bẹ̀ tẹ́bá lọ wo hadith number two wọ́n ní adásánà aliyu bin hussein ana ahmad bin abdullah ana abiyi ana khalid bunu Yazid an Ahabil Haysam al-Wasiti an Surarata ọ̀rọ̀ ẹwọ́ láti ọ̀dọ̀ Surara Surara jẹ́ ọ̀kan náà sábẹ́ Imam al-Bakir àti Imam Jafar sọ́rí kàlí sàlám Imam ẹlẹ́ẹ̀karọ́ àkọlẹ́fẹ́ ẹlẹ́ẹ̀karọ́ àti ẹlẹ́ẹ̀kẹfà tánàbí filẹ̀ òun ló gba rìwáyà yìí fi qawlihi an àdìyí má alayhim salam fi qawlihi fi qawlillah sùrárà agbára ẹ wá láti ọ̀kan láti ọ̀kan láti ọ̀dọ̀ ọ̀kan nínú ìmáàmù bakir àti ìmáàmù jafar sadiq nípa gbólọ̀ náà bá tí ọlọ́ọ̀bá sọ wípé wàwájàdàkà dọ́ọ́lán fàhádà èyí táwọn sàlàfíà tútùkùtù jẹ́bi àkàfàrà nẹ́bì ìmáàmù wa ìmáàmù bakir tàbí ìmáàmù jafar sadiq abẹ́ tó àyà ìfún wa ìmáàmù ní ìtumọ̀ rẹ̀ ní pé áì ìtumọ̀ rẹ̀ ní pé ada ìlẹ́ka káwọ́má láàyà àrífúnaka ọlọ́run ṣe kí ni ọlọ́run àwọn kan láàyà àrífúnaka wọn ò mọ pàápàá wà nẹ́bì wọn ò gbà nípa ìjà wà nẹ́bì ìjólódodo wà nẹ́bì wọn ò gbà nípa ata títí fi wá mọ ọ́ ìtumọ̀ ni ìyẹn ni o bára rẹ o sọnù o bára rẹ láàrin àwọn ọjọ́ kan tó yẹ pé láyà àrífúnaka wọn ò mọ pàápàá wà nẹ́bì àtààrọ̀ fúnka ọlọ́run ṣẹ̀ṣẹ̀ wá sí kínní ọlọ́run wá lo àlùbáríkà wà nẹ́bì ó wá jẹ́ kí wọ́n fi wọ́n kó ọmọ wà nẹ́bì pẹ̀lú àlùbáríkà wà nẹ́bì ìlú maka wọn ò mọ̀ nípa nẹ́bì ìlú mọ̀dínà wọn ò mọ̀ nípa nẹ́bì ṣùgbọ́n ìwà jáde sáyà nẹ́bì wa Muhammad ìpolongo ẹ̀sìn a ẹ̀sìn anábìwá Muhammad fún wa ó jẹ́ kí àwọn tó wà níbi ayé dúdú yìí kún á bẹ̀rẹ̀ sí ni mọ pàápàá anábìwá Muhammad ìtumọ̀ ayá nìyẹn kì í ṣe pánábì ìyá kèfèrí tẹ́lẹ̀ kì í ṣe pánábì òsí lójú ọ̀nà tẹ́lẹ̀ fi mọ̀ ọ̀nà ọlọ́run sì gbé sójú ọ̀nà irú ọjọ́ èní rárá kò rí la ẹ̀yin sàlàfí ẹ̀sìn ẹ̀sìn lákọ̀ọ́kọ́ kọ́ọ̀là wọ́n ní ìgbà wọ́n ní wàwájàdà kàdọ́ọ̀là fàhádà wọ́n sì rí àyà yìí o kọ́ọ̀là wọ́n ní mọ́mọ́ sọ wípé wàjádàkà fi káwọ́mí láyà àrífúnà fọ́dàlù bòwátìk rí ànẹ́bì ìtumọ̀ rẹ̀ ni pé wàwájádàkà dọ́ọ̀là ó bára rẹ láàrin àwọn àjọ kan láyà àrífúnà fọ́dàlù bòwátìk wọn mọ ọlá pàápàá ti ń bẹ nípa ìjà ànẹ́bì rẹ̀ fàhádà òun lọ́wọ́ bík ọlọ́run wá fi wọ́n mọ̀nà pẹ̀lú àlùbáríkà wa nábì ìyẹn lọ́pàá tọ́lọ́ fi sọ wípé fàhádà ọlọ́run sọ pé fàhádà kà ọlọ́run sọ wípé wàwájà dákà dọ́ọ́lá fàhádà kà sọ́dọ̀ sọ bẹ́ẹ̀ ni òun tọ́lọ̀ sọ pé wàwájà dákà dọ́ọ́lá ó bára rẹ láàrin àwọn àjọ kan tí wọn mọ pàápàá ìjà nábì rẹ fàdá òmùlọ́ọ̀hù bíkà ọlọ́run wá fi wọ́n mọ̀nà pẹ̀lú àlùbáríkà wà nábì túmọ̀ ayá rẹ̀ kìí ṣe bí àlàlùbá ní ṣe tu kìí ṣe bí àwọn àṣàlàfíà àṣẹwéyà ṣe tu tí wọ́n fi kàfàrà nábì tí wọ́n fi fàṣákò nábì kìí ṣe bẹ́ẹ̀ rárá eléyìí wà ní túmọ̀ tó correct why because torí pé àwọn tó tu àwọn náà làwọn tánábì ní láyẹ̀ftẹ́rìkọ́ láyẹ̀ftẹ́rìkọ́ láyẹ̀ftẹ́rìkọ́ mọ́sá láyẹ̀ftẹ́rìkọ́ mọ́ wọn ò lè yapa pẹ̀lú alukurani hata yẹ́rìndà aláyàlá ha títí yóò fi díjú àlùkìyàmà wọn ò lè tú alukurani bí ó ṣe kó tú alukurani ìtumọ̀ tó kọ̀rẹ́tì ni pé wàá jẹ̀dá kà dọ́ọ́lá ìrìn àníbi bára rẹ lọ́dọ̀ àwọn ọjọ́ kan alẹ́dínà láàyà àrífúnaka wà láàyà àrífúnà fọ́lànùbò watik àwọn tí wọn ò mọ̀ wọn ò mọ̀ nípa ìjà ànábì rẹ̀ àtà mọ́sá fàhádà òmùlọ́ òbíkà ọlọ́run wá fi wọ́n mọ̀nà pẹ̀lú wa nẹ́bì pẹ̀lú àlùbáríkà wa nẹ́bì ìyẹn lọ́fà tó lọ́wọ́ fi sọ wípé fàhádà àkà ẹ jẹ́ ká sì làákà yìí eléyìí ni túbọ̀ tó kọ̀rẹ́tì kìí sepá nẹ́bì kẹfẹ́rí ni kọ́lọ́wọ́ tó gbé dìde lójúṣẹ́ ànẹ́bì kìí sepá nẹ́bì òsí lójú ọ̀nà kọ́lọ́wọ́ tó wá gbé dìde lójúṣẹ́ kò rí bẹ̀ rárá níbi táàbí ó lè lágbára rẹ̀ láyé alibarika níbi wa muhammad àti àwọn aráalé rẹ̀ kí ọlọ́ba kó tó bá ṣe àlékù kẹ́ àti ìgẹ̀ fún àníbi wa muhammad àti àwọn aráalé rẹ̀ ládàtàrí bẹ́ẹ̀ kọlọ́ba gba àwọn òkú wa lọ́rùn nínú àwọn bàbá wa ni àwọn àfáà wa ni àwọn tíṣà wa ni àwọn gbogbo àwọn tó sá ní ipa tó já nígbèsè ayé wa tí ó ti fayé lẹ̀ kí ọlọ́ba kí ó mú adápadà kẹ́yìn kí ọlọ́ba ọlọ́kìyàmọ̀ tí ẹ bá wà nínú kẹ́kẹ́ ọlọ́ba kó bá ṣàlékù kẹ́ wọn tẹ́ bá wà nínú ìyà kí ọlọ́run bá kó bá tọ́ọ̀nù ya wọn padà sí ìkẹ́ àlùbáríkà níbi wa Muhammad àti àwọn ará ilé rẹ̀ akú ọdún akú àyèdùn á sì ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé àlùbáríkà níbi wa Muhammad àti àwọn ará ilé rẹ̀ ẹ má dàbí àwọn sàlàfíà tí wọ́n kàfàrà níbi wa Muhammad before ìjọ èní ẹ má dàbí àwọn sàlàfíà tẹ́ sọ pàdé bí òsì lójú ọ̀nà títí di ọjọ́ èní rárá ànábì wa Muhammad kánà nàbíyá kọ́bùlà máa sá káànà nàbíyá wà á dẹ̀ mọ̀ báyìí nàrú yìí wọ́n ní jásad ànábì ti já ànábì wọn ètí ìbí bàbàbàbàbà wọn <laughs> wọn ètí ìbí ànábì wà á dá mà tàbí fi ń já ànábì kí ọlọ́ba kó jẹ́ kẹ́sì ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé wa sallallahu ala muhammadin wa alihi tayyibina tahirin allahumma salli ala muhammad wa ali muhammad wa ajil farajahum.